kí o bá ti ṣe ti ọ̀la yìí kò sí nínú ìlànà àwọn tó tẹ̀lé súnà lọ́gbọ̀ wọn sọ̀rọ̀ bọ́ àwọn àlejò àlejò sẹ́lẹ̀ tí wọ́n bá dárúkọ kan nínú àwọn tàbí wọ́n sọ pé sọ̀rọ̀ bọ́ àwọn àlejò sẹ́lẹ̀ àbí àlejò ọ̀dọ̀ náà ṣe àwọn lẹ́yìn oṣù tí wọ́n lànà tó ẹ̀ka ọ̀hún àtẹ̀lé. bákan náà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n fi àlù ní alìdìmáàmù àlù alìdìmáàmù àlù òdodo ni ìwọ́sùn nìkan ni ìmáàmù Abubakar ìmáàmù Umar ìmáàmù Uthman ìmáàmù nítorí pé nínú òfin ṣẹ̀ríà alìdìmáàmù alìdìmáàmù oríṣi méjì ni. الإمامة العظمى àti الإمامة الصغرى ìmáàmù àgbà àti ìmáàmù kékeré ìmáàmù àgbà ọ̀nà lórí orílẹ̀-èdè ìmáàmù kékeré ọ̀nà ni ìmáàmù wọn ṣùgbọ́n nínú ọ̀nà tí wọ́n ti sọ pé ìmáàmù ọ̀nà rẹ̀ tó ní إمام الشافعي إمام أحمد الإمام الأوزاعي الإمام الليل الكبير وكمان إمام فكنا إذا كنا نقول علي كرم الله وجهه لينا به إنه كتجسسي قل أهل السنة والجماعة وكي يسوقي علي كرم الله وجهه قل قل أبي رضي الله عنه رضي الله عنه ويتوفي كرم الله وجهه كيف وكرم الله وجهه بني كان يقول صاحب بني يوكنا يمكن القول في صحابي كالقول في صحابي آخر لا صنف صحابي كان لا صنف صحابي من كثير دولاني من كثير صحابي دوار تو أن بالو كان جوفا تام من كرم الله وجهه فن ونبي ونسابي كان جو كل كارثة àbọ̀ mi ta ló kàn tí òkújú rẹ̀ wọ abẹ́rẹ́ rí òpin lẹ́yìn àlọ́ ni. lókèké tí alẹ́ ìgbìmọ̀ àbí tọ́lù lórí ọwọ́ àwọn àjò nìkan ìní tàbí tí òkúrí kalẹ̀ kó tàbí tàbí pọ̀ nítorí òkúrí kalẹ̀ kó tàbí. àwọn tàbí tẹ́ńpìtì ìsìlámù kan kọ́ táwọn òbí ẹ̀ máa ń dín yóò tà. bákan náà ọ̀rọ̀ tó kò fojú ká ní abẹ́rẹ́ rí ìpínlẹ̀ yẹn bùkátẹ́ rí. ọ̀lọ́ wáyé eléyìí jẹ́ ìlànà nọ́mbà wán. wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ní kápẹ́ bí ní ẹ̀kọ́ tẹ̀ ṣe kádẹ́bì kan ṣe yàn lẹ́kọ̀ọ́ ìyẹn wá tó ní ìmọ̀ ẹ̀dùn ọ̀dẹ̀ forí tó lẹ̀ fi dàgbé gbogbo ṣẹlẹ̀ ìyẹn ti forí jù lọ́dọ̀ rẹ̀ ìyẹn lè fi kú yẹ. bọ̀ adúsọ́wárẹ́ ni ó máa ń rántí nǹkan tó ṣe ìfẹ́ fi wò wá aṣàkùnrin rẹ̀ àtẹ̀lé lọ. Bákan náà ní kí sábẹ́ ẹ̀rọ yẹn tó ti lọ sí kò sí orí. Nípa rí ìtara ní ìjọba àkọrí ní àkọrí. Ọ̀gbọ́n tó bá ti ń sẹ́kù lọ́kà rẹ̀ sí ìyàwó ìgbòyà ọ̀gbẹ́ mi. Ìjọba tó kẹ̀ lọ sí orí díẹ̀. Òfin ní ìdíkẹ́ máa ń ti dóṣe fún iná kẹ́mọ́ tẹ̀sẹ̀ yẹn bí. Òfin jẹ́ òṣèré jọ̀ọ́nù. Ẹ̀yin náà ìjọba ní ìjọba gbé ìtọ́kùn yẹn lẹ́mìí rẹ̀. Wàhálà yóò ti pọ̀ jù wàhálà rẹ ojú pọ̀ ní bẹ́ẹ̀ bá ń bẹ̀ ọ̀pọ̀ tó sùn. sọ̀rọ̀ ayé fóònù làwà ó lè pé lábẹ́jà ìjà tó tẹ̀lé yẹn o láti gbàgbé rẹ̀ lákòókò níbi ìwé o ó ti parí nù o. ó ti parí náà yẹn àwọn ìjọba ti di nítorí sùn wọ́n ní gbádùn mìíràn gbádùn ó ní gbádùn tí lọ́ba ti mọ̀ tó lọ́ba ní kó kọ́dé kò lọ kọ́kọ́ rí ẹgbàá tẹ́ńtù. ìpìlẹ̀ ọ̀sán gbogbo níjọ parí pé àlàáfíà tẹ̀lé jọ ìrànlẹ́ múnú ẹ̀ níbi àwọn oníkà máa ń jira wọn sínú irú wọn ni wọn máa lé pọ́sọ́mù àwọn olóògùn nígbà wọn fẹ́ kọjá afẹ́ni tó ti sínú tó ayé mùsùlùmí ayé mùsùlùmí mùsùlùmí tó mùsùlùmí ọmọ ẹ̀yà àwọn ọmọ ọba ṣù àlè ìṣẹ́. ìgbà wo lè á tó bóyá ẹ ẹ lè fi kúrú dà fún yàtọ̀ ọmọ ìgbà láti bíá ìwọ́n àwọn ìlú nígbà tí máa kàlùmọ́ àlẹ̀ pé àtòwó ló tó gbá sí àlùkò tí dá tó ṣé láti lè pé a àníkó lẹ́yìn wọn ìgbẹ́ ẹ̀ lọ àwọn ìyẹn tí wọ́n ṣe kí lè ṣe tí wọ́n àtàbá ń kú lẹ́yìn níbẹ̀ àti pé kí lè ṣe tí wọ́n àwọn ọmọ ìgbẹ́ ẹ̀ tó bá pọ̀ láti. alhamdulilayi títí ìgbà wo ta lè mú kírun lẹ́yìn ẹni tí ọba máa lùkúrá ní gbé. ọkọ ní gbé àmọ́ ìgbé àlùkùrá nínú àtìsí ìmáàmù ìrúbà nàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọn ní yahoo nasa àkọrọ òun ló ti dábì náà ẹtú máa gbọ́n àmì ìdíwù láàrin wọn ní ọmọ ìtẹ̀lé máàmù ẹwà dọ́gba lánàá láwọ ìtọ́mọ fíkà tọ́mọ súnà nàbí sallallahu alayhi wa sallam àwọn olùmọ̀ àgbàṣeré àlè fíkà ìmọ̀ àgbà lérò pẹ̀lú àdéhùn ìbẹ̀yìn wọ́n lẹ́sẹ̀ lọ́dọ̀ àwọn màlìkíyà àwọn kọ́ọ̀rọ̀ الحاجة إلى الفقه في الصلاة أكبر من الحاجة إلى القراءة وقال ذلك تأمر في من قلت وقال ذلك من القرآن كله ولا شك بعد يوم الصحابة أن الأقرأ هو الأفقه ثاني يوم الثابت ثم القرآن في جهود من الشريعة شوفان في غسل لك إمام مع القرآن كله àwọn náà máa gé òwò sì máa gé jù wá lọ ọlọ́pàá ti sùúrù ọ̀sẹ̀lẹ̀ ká máa náà ni. tòṣùpọ̀ ní wọ́n tẹ̀lé fún àwọn máa jù lọ tó máa àwà. tó nínú kẹsìríà máa kẹsìríà kẹ́ni tí alọ́lá jù lọ kó ṣe lè máa mú níbi tẹ́ni tó máa fi jùlọ wá lópin ìgbà tó bá ṣe ike tẹ̀rọ ààrẹ kò ní láhàdì nínú àláhàdì onáàlà ti ti dọ́gba ìtumọ̀ jẹ́ ó lè jẹ́ pé àtìsí yẹn agbé ara fún ara sí ó sì lè jẹ́ pé àtìsí yẹn agbé wọ́tẹ̀lì fún wọ́tẹ̀lì ìgbòmí ìtọ́mà lọ àmì sábà sọ ní fẹ́ta ìtumọ̀ lè yí padà gẹ́gẹ́dẹ́ tó bá sì yí padà gan ó tún fa ohun tó lè sọ yẹn irú àwọn ilé tí o bá ti kúrò rẹ nú lọ́wọ́ àti tí òye tó mọ̀ padà ní tó àbẹ̀lọ́gbọ̀n ọmọ àbàrún wa. mo tí wọ́n ti kúrò àti tí ọmọ yẹn tó mọ̀ padà ní ápàkì èdè olú ààrẹ. alhamdulilayi ayé ti rọrùn púpọ̀ lónìí. yíṣẹ́ dandan onáni kíkéèyàn ọmọ ọ̀gá dáadáa kéèyàn bá fẹ́. wọ́n dandan ní kéèyàn kọ́ pa rẹ̀. ẹ̀rí màá tẹ̀lé mi nínú òfin ṣẹ̀rí àti sọ̀rọ̀ ẹ̀ gbogbo ẹni tó bá ti kí àwòrán náà gbọ́dọ̀ apply rẹ̀ nínú kíkí àwòrán rẹ̀. tó eléyìí túmọ̀ sí wípé àkójọ contradiction bẹ́ẹ̀ yóò fi dandan ní kọ́kọ́ àwọn ọ̀ràn yẹn kọ́ apply rẹ̀ nígbà olè mọ́ láìkọ́ ọ̀nà olè lè gbà mọ́ láìkọ́ nígbà olè wọ́n kọ́ síbẹ̀ tàbí kí àwòrán kọ́ máa ń tẹ̀lé wọn ìdí gẹ́gẹ́ kẹ̀kẹ́ kẹ̀kẹ́ lọ́kẹ́. tó

èyí wọn tó lórí bí ẹni tó máa kà dáadáa èyí ẹni tó máa kà dáadáa pẹ̀lú rẹ̀ níbi èyí lè èyí lè kírun tó ṣe lè mọ́mù kírun títí tí èkú ó lè fi bá iná nìkan lọ́kà máa sọ̀rọ̀ mi náà sọ̀rọ̀ máa mi nu ìtumọ̀ wọn gbé dáadáa nu láti yẹn báwo yẹn ló ń lè kó ọ̀fẹ́ kọ́tù wọn láti tó fi lẹ́yìn ẹlẹ́mà ẹlẹ́mà sanabi kọ́tẹ́ bí dùn án anabi ọ̀kọ́tẹ́ náà sanabi ò ní láti kọ́ ma yàtọ̀ anabi àtẹ̀mí àdìwọ́ òní bí ìmọ̀tọ́lọ̀ fún anabi sọ̀rọ̀ wá àtẹ̀lẹ̀ wọ́n pè ní ẹ̀yìn ọmọwò ìbà ìmọ̀tọ́sí kọ́lọ̀ ló pọ̀ àmọ́ wa gbogbo táwọn bá mọ̀ ẹ̀yìn ọmọ mọ̀ kíkàtà ìmọ̀tọ́sí bá ìyà kọ́ni. lórí ìlú ṣe pé ọlọ́run ọba lọ́kọ́ àlùkùrá ni màá lọ́kọ́ àdàlùkùrá wà sẹ́yìn lálùkùrá ni màá kà. láti ṣàlùkù bèjì lè ta lẹ́kẹ̀lẹ́ tà àjẹ́lẹ̀ bẹ́ ìnà àlẹ́yìnà jẹ̀màáhù ọkọ̀ọ̀bá ẹ̀yìnà ọ̀kọ̀ọ̀náhù bẹ́sẹ̀ ẹ̀rẹ̀ àkọ̀ọ̀rọ̀ wọ́n tà ti máa kà á tẹ̀lé màlẹ́kà lẹ́yìn fínísì tó bá ti kà á tẹ̀lé lẹ́yìn ti parí àmọ́ àwa wọ́n ń ka àtẹ̀rà balẹ̀ yìí àìmọye wọ́n tún tún tún ká tí wọ́n ti pè ní ẹ́ àmọ́ nàbí ìjọba ti kábà ìjọba ti kọ́ parí. tòlẹ́yìn náà ànábi tó wá sí lọ́wọ́ lọ́dún tó ń pè ní wàá tẹ̀lé kọ́ra áná dáhùn sí ìyá eléyìí ní tó kàdí pẹ̀lú èyí. torí di eléyìí tó máa pàdé ìdìbò kọ̀ọ̀kọ̀ ó lè kọ́ tó bá kọ́ tó bá yé alihamudulilá tí ò bá yé ó lè bá yé lẹ́fẹ́ lónìí torí kọ́ wọn dá ẹ̀rọ gbogbo jàmá àti ìdìbò wọ́n ní question for nípa ọ̀sẹ̀ wọ́n ní pé kí ẹ lè sọ fún nípa yáàpá sọ́ọ́dún. wọ́n ní kí ni a lè sọ fún àwọn nípa yáàpá sọ́ọ́dún àmọ́ ní a lè sọ fún un. Nọ́mbà pọ̀. Ẹ dákun ẹ الحمد لله عرفت الشر لا للشر لكن للتقي ومن لا يعرف الشر وقع فيه wọn máa burú kì í ṣe pé kí ni bá ta burú àmọ́ kí ni bá sọra fún un pé gbogbo ẹni tó bá máa burú kó tètè kó ṣubú sílẹ̀ ọwọ́ pẹ̀tí máa kí ni ajọ́ lọ jù àbí òye wa kí ni dáńgbà fún ó fi tún ní tó bá ti gbọ́ sẹ́nìkan ń sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ à àbí òye tó kò kò sẹ́nìkan láyé tó ní ìgbéra rẹ̀ ní àlòsàn kí ni ṣíà lọ́tọ̀ pé àwọn tẹ̀lé ìṣúná ìgbà tó àmọ́ inú ọ̀rọ̀ rẹ̀ ló ó sì rọrùn nítorí ìmọ̀ràn àrí àrí ní sẹ́lẹ̀. sábà lẹ́yìn wa ó ní ìmọ̀ràn àrí àrí ìsìlá lẹ́yìn ẹ̀kọ́ mọ́ statement ní lẹ́yìn fẹ́nu àwọn ṣíà ó lò lè sọ ní ìgbẹ́gbẹ̀rún láàrin ìtẹ́jú márùn-ún. lẹ́yìn wa ibẹ̀ láti máa wà. tó alhamdulilayi wọ́n ti ń pọ̀ láwọn àwùjọ wa láwọn ìdílé pé ìkọ́ bí dáadáa ti fẹ́ ìbàjẹ́ ti máa tètè kàkà tó wà ní tìlà ní òfin kàkà. ẹyẹ nàmbà fọ parí kùsà. nípa ẹni àìbí tẹsán nípa ọ̀rẹ́ àti ẹgbẹ́ pé ó wà náà sí ibi tó ń bú ọdẹ tó wà nínú àwọn sí ibi tí wọn ní náà náà ibùnà làwọn sọ̀rọ̀ wọ́n ní ibùdó làárọ̀ ta sọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan fún àwọn gbọ́ pé bẹ́ẹ̀ náà síbi tó kúrò náà ju tó kúrò jù. yéésù làwọn wí ẹnìkan jẹ́ ibùnú làárọ̀bí ẹnìkan sì jẹ́ ibùnú àrọ̀bí ìtàwọn sọ ọ́ ní tàrí ibùnú làárọ̀bí ibùnú làárọ̀bí kìí ṣe sófì o àmọ́ ibùnú àrọ̀bí ò ní sófì ibùnú làárọ̀bí àfàgbà ni àfàgbà bíi títí nínú àwọn olùmọ̀ńlá ní mọ́tàbílì máa ń bàlẹ̀ wọn ní tíra rẹ pété nínú rẹ ní akamil Qur'an ìmọ̀ ìmọ̀ Arabi àfa ìmọ̀lù kóòtù bí ó tẹ̀sí nínú tíra rẹ ní akamil Qur'an ó kó àwọn jẹjẹ máyà tó jẹ mọ́fìn ó kó ti tẹ̀sí rẹ nínú àwọn tíra wọn òun náà ní al-Awasim wal-Qawasim nínú àwọn tíra wọn bákan náà ọ̀nà ìdíra kan kọ fún wa nípa ṣọ́rùtù súnánù tẹ̀rẹ̀bẹ̀dẹ̀ èyí tí wọ́n pè ní àárẹ̀ bọ́tù àwẹ̀dì ọ̀pọ̀ rẹpẹtẹ lórí yẹn ní ìdíbùnú làwọn bí. ìjọ tí wọ́n sọ fẹ́ ń ta lẹ́kùn tí wọn omi kí ní ta ọ̀sùn díẹ̀ wọ́n máa ń jájà gbìlà fún àlèkíyà. mẹ́yàtọ̀ sílẹ̀ yìí àwọn yẹn ti súnfì súnfì yẹn ibnu arabi ni wọn tó ọ̀nyáni kọ̀lá nàmà fàáyì. lẹ́yìn tó bá ti gbọ́ ẹ̀ka máa forúkọ àwọn èèyàn dáadáa. lẹ́yìn wọn gbé abubakar ibnu arabi. tó tó bá ti gbé àgbẹ̀lẹ́ ti tẹ̀gẹ́ ọgbà rẹ̀ ti lágbáwá káwọn akókò ọ̀pẹ̀ òkùnkùn ọ̀pẹ̀ ti mú pẹ̀lú mi. àbí òye wa náà nàmà fàáyì. ọ̀rọ̀ ìparí. gẹ́gẹ́ àwọn mi. àwọn tó wá ní ìwọlé nípa tó ṣe yẹ pé ohun ẹ̀yìn yẹn sì wà very tender. pé nínú ẹ̀rọ ń bá bá ọyẹ́ fún wọn wà bá wá yọ sí àwọn ìwọlé tó ṣe ṣe báyìí. alhamdulilayi kẹ́nìkan ní irun kan lọ́mọdé ó sọ̀rọ̀ kéèyàn ní irun kan lọ́mọdé àbí tí wọ́n ti rò tiẹ̀ ní ìgbòho bèbè dé ń fà lọ́gbà.

ẹ̀jú ẹ̀jí ẹ̀jú nǹkan yín lẹ̀ mọ́fà. olùmọ̀wá àgbà ṣẹ́kù nàìjíríà ọ̀dùnmọ̀kúnlá ọ̀tá àlà gbàdára wọn ya ìjọba sáyẹ̀nsì ní Saudi Arabia gbígbọ́n bí wọn lọ Amẹ́ríkà àti káńtà ń wọn ní treatment náà bẹ́ẹ̀ ṣe fún wọn nuclear treatment ni. ṣé wọ́n wá sí treatment yẹn fún wọn? wọ́n ní yóò ní gbogbo ohun tó wà lára wọn fún un ṣé gbogbo ẹ̀sẹ̀ mi wá ní títí tó fi dé rògbà wọn gbogbo ẹ̀mí kò wọn á ẹ̀dá àpàdà sí ìdá òde. ojú ti àwọn láti pàdé ọlọ́run láì ní pa ẹ̀yìn rẹ̀ lápá àtàláyé. sọ́jọ́ lè délé ìwọ sàníyà o pa ọmọ wa jù ẹ̀yìn pàǹtì ẹ̀yìn pàǹtì àmọ́ ṣe dáhùn. ìbéèrè mi ni pé àwọn ìlú àwọn mùsùlùmí kan wá nípa pé nígbà tí gómìnà ọlọ́ ẹ̀sọ́nà àti àbúbáfì tí wọ́n ṣe àjùlọ sí màdínà tí wọ́n wà nínú kòtò ní wọ́n wà yẹn nípa èrò kan wà ń bẹ̀ pé èrò yẹn ó ti wà ń bẹ̀ fún dáadáa ẹgbẹ̀rún ọdún kan. àmọ́ ẹ̀gbọ́n wọn ni ó rí ẹni ìjù tó lè gbẹ̀rún ọdún láyé ẹ̀rọ kéèké ti jù lásán wá. láwàá dáwàá kàn máa ní pé níbẹ̀ yẹn gba sí súnà nínú títà pọ́nlé àgbàlagbà onípúpọ̀ wọn kà wá sí wọn lọ. ṣùgbọ́n gbà tó bẹ́ẹ̀ wọ́n nù kùtù yẹn Abubakar lọ́kọ̀ wọ̀bẹ̀ ànábì ló ti ẹ̀kọ́ kọ́kọ́ wọ̀bẹ̀. ṣùgbọ́n wọn ní ẹ̀kọ́ tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn. ibi tẹ́ bá fẹ́ wọ ibi tó léwu ọmọdé ní kọ́kọ́ tó wájú ìtura ìgbà àmọ́ tí nǹkan tó lè ti èèyàn léṣe bá wà fẹ́ kó sọ ọmọdé ló fi ń ju kó sin ẹni tó nǹkan lè lọ lẹ́sìn kí bá bọ́tà ti wọ ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ gbogbo gbogbo gbogbo lè wà ńbẹ̀ ìlà bọ́tà ń di rákìtì àbí kìíní kan ọmọ aráyè jáde wá sí àgbẹ̀gbọ̀ Muhammad sọ̀rọ̀ wá àgbẹ̀ gàdé. Gbẹ́dà túmọ̀ onígbà aláǹtakù ọ̀tà òun síbẹ̀. Tò ẹyẹ tó ayé síbẹ̀. Tò bá àwọn tó tó ká sí síbẹ̀ láti yọ ọdún bá yà á. Àwọn òṣìṣẹ́ àgbẹ̀. Àwọn ń wọ́n kí ní àtúntò alárin kọ̀wárì àti àwọn ṣíà gbogbo wọn láti jù wọn. àti ju àwọn kọ̀wárì kò náà ní kí gbogbo ẹjọ́ láti tẹ̀ kò sí tútú bá kun yọ̀ wọ́n náà lọ́dọ̀ fún wa àdúgbò kọ́nà pẹ́ sí ìsàmù orílẹ̀. àwọn àwọn ṣíà tí wọ́n ju wọn aláṣẹ́jù làwọn wọ́n ní gbogbo sàárè ti àkèbèrè lẹ́yìn ànábì sọ̀rọ̀ bá àlùsọ̀rọ̀ àfihàn márùn-ún péré tẹ̀lé òun máa sọ fún yẹn ní pẹ̀lú yìí. wọ́n sọ pé àkùrá ní òkú nítorí ẹ̀. wọ́n ní súnmọ́ òsì ìrọ̀n gbogbo ìtura àtàlẹ́dọ́gba wa ìròyìn wọn. àmọ́ dọ́gba wa pọ̀ pẹ̀lú wọn àbúkọ. báwọn náà fi ra wọn mùsùlùmí. náà àwọn iṣẹ́ ẹ̀sọ́ ọmọ rẹ̀ fẹ́ sọ wọn tẹ̀lé mọ́tò àti àbúrò yà. ìdáhùn sọ́ọ̀dì náà fi ṣe àyẹ̀kọ́.

wọn ròyìn ara wọn wọn tó tọ wọn ni wọn kọrọ wọn ìlà àhàkù ṣẹyìn sọyọrọ àdìyẹ wọn tí àwọn bá fẹ́ràn kankan oríṣi èèyàn kan làwọn gbogbo tí àwọn bá ti fẹ́ràn àwọn sọdọ àdìyẹ wọn pa àwọn rẹ lòdì akọrọ sọdíkì yẹn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn lọ ọmọ lẹ́nu olórí olórí olórí tí ó sì a ní síra àwọn yẹn náà tí wọ́n pè ní pípò ìjà àbálẹ̀ yẹn àwọn òwúrò títí tí wọn lùsùn náà lè máa eré ti pọ̀ jù mẹ́. àwọn náà wọ́n ti ránṣẹ́ láti rán so àwọn àwòrán òsèrà wọn á eré pọ̀ mẹ́. náà sọ́ba yìí wọ́n ní kùsàrà. Sẹ́yìn náà náà ẹ̀sùn àti ọ̀dọ́ àlùjẹ́ náà dáadáa nínú nǹkan tí àyọ̀gbà wa láti sọ onígbàna bisalòlá àìsàn àtọ́kọ́ Abubakar àti Umar àwọn aláṣíwájú àwọn àgbàlagbà àlùjẹ́nà. àwọn ni sẹ́yìn òkúrúurú ahli aljanna sẹ́yìn dá òkúrúurú ahli aljanna aṣíwájú àwọn àgbà àlùjẹ́nà. tí àwa ti jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ ọ̀gá lé lórí lálùjẹ́nà àdúgbò bọ́lọ̀ ọ̀hún. àdúgbò lórí rẹ̀ wá. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت